Thank you. kí mi ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ jọ̀ọ́. Hmm. eré tí ajé ẹ bá fi ogún ọdún sá irin fàájì ó ní fún ẹṣin tèmi mi ní tí màá fi kú ẹṣin àwọn tó jẹ̀bi ikú ti kú sórí ìbọn lọ́wọ́ mi ni eh. tí bá fẹ́ pa ẹ́ máa pa ẹ́ tí ó sì kàn tó máa ṣe sí i tẹ̀lé mi ká lọ. dídé àbíkú tó fẹ́ kú yẹn ṣó fẹ́ kú ń sì sí bàbá yìí. Thank you. ṣùgbọ́n ṣùgbọ́n gbogbo jáwe jáwe adébáfù bí ojú mi tó àbùfẹ́sẹ̀ mi ojú ní kàtà ìṣẹ́gi ògèrè. ilé ṣẹlẹ̀ ojú ìdán ọ̀la inú ń gbé mi inú mi rù seriously mo ń wá nǹkan kan tí mo lè ṣe fún bọ̀bọ̀ tí mo nìyẹn mo ń wá ẹ̀sùn kan tó máa tóbi tí mo lè gbé sí lọ́rùn tó lè ràn lẹ́wọ̀n mo ah mi mo bí mo ṣe lè explain fún mo ń wá nǹkan tó yẹ pé tí bá ṣe fún mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mi kì í ṣe obìnrin lásán nǹkan tí mo lè fi ah mama anything anything i dey your back i dey your back ẹ jẹ́ kó mọ̀ pé yàrá yẹ̀ lẹ́ ń ṣe i dey your back now. Ah. àǹtí mi. àǹtí mi. ẹ má bínú ọ̀rọ̀ tẹ̀ sọ ọkàn mi o bọ àǹtí mi ẹ jẹ̀bi ẹ ọ jẹ̀bi náà tó bá jẹ́ pẹ́yìn náà lèèyàn yáwó lọ́wọ́ yín tí ò sọ fún yín ṣe máa expect kó béèrè omi lọ́wọ́ yín báwo ló ṣe máa rí lára yín. fún yẹn ó ti ya wèrè orí ẹ̀ ti dàrú níjọwọ síjọwọ ẹ máa gbọ́rọ̀ jẹ tọmọ ilé ìsọ fún mi ṣọlọ́wọ́ tó ń sọ mo fi ń bọ́ ẹ o mo fi ń raṣọ sí ẹ lọ́rùn o mo fi ń fi ìdí ẹ tí mo fi ń ṣoge fún wọn stupid girl yìí. àbí o. o lo fi ń ṣe gbogbo oge òṣì tó ń ṣe matrix fọkàn bẹ́ẹ̀ ṣé ní gbogbo mission tí n bá ran yín pátá ẹ bá fẹ́ jẹ ẹni assignment tí bá fún yín láyé ó gbọ́dọ̀ máa tẹ̀lé yín. ah kí n fẹ́ ṣe báyìí lójú ẹ ni màá ti ṣe stupid orí ẹ ti dàrú wo kinní ọ̀hún orí dáńkú bíi jí àmánúà. gẹ́dà kọ́ ọ̀jọ̀ kọ́ ọ̀jọ̀ wọ́n ju mi àfọ̀ wọ́n ju kú wọ́n bí bàá jọ. Ah! ah, tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn ó gba owó lọ́wọ́ ẹ̀ kò fẹ́ sọ ó máa san owó yẹn á tún máa fomi san lọ́wọ́ nù. No wọn ò bí ya ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe tó dùn mí ni pé bó ṣe bógò lórí ẹ̀ yóò yẹ kó jẹ́ kémi bò bí gbà tẹ́ra bò ṣúgà ni ah. wọ́n á wá minus ojú ẹ̀ tì òun àbá láàrú ẹ̀. àbí ìyẹn ọ̀sẹ̀ tí wọ́n á dùn mí ìgò tó fọ́ yẹn kò dùn mí ohun tó dùn mí gangan ni pé òun gangan tí mo ní gangan kò fún wa láàyè ọ̀rọ̀ sọ lọ́jọ́ yẹn dúró kí ni nǹkan tó fà yẹn méjèèjì gan. ẹ ní sùúrù ẹ má blame o Shakira ni kẹ blame o òun ni o. ṣẹ́ẹ̀rì tí mo ní tó bá sọ pé èmi ni mo kó ẹsẹ̀ ogun mẹ́sìn honestly ló tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó hmm. ṣe ti rí nǹkan tó ṣẹlẹ̀ nípa mi mi ò mọ̀ pé nǹkan ti lè di bí ìfẹ́ ṣe lélẹ́yìí ọjọ́ yẹn mi ò mọ̀ pé ó tàn mí síwájú ni. Ah, báwo ni ọ̀nàrẹ́bù ṣé ó ń sọ ẹ̀ṣà ṣó ṣe nọ́mà. ọ̀nàrẹ́bù ah! wo wo tó bá ń wá kágọ́nà ayé àti ọ̀run má nìyẹn bó ṣe rí rèé tell me something. Oh, hey, hey, wá ọ̀nàrẹ́bù lọ kó máa fún mi ní two fifty. Okay, you wanna answer? sọ bẹ́ẹ̀ ìyẹn ni pípẹ́ sẹ́ ẹ má bínú bá mi manage ẹ ẹ tó bá the ending of the month tó bá ti fún wa salary ma get back sí ẹ. <laughs> wonder shall never end. àbí o bó wá béèrè ìjò gbogbo bling bling tẹ̀ ń kó sọ́run ìbò lẹ́tìrì. mo fẹ́ béèrè the whole honourable wa fún ẹni two hundred and fifty thousand dúró kò mọ lady b ni ẹni bá dẹ̀ rí wọn tán wà sórí wà sọ̀rùn wọn ní èèyàn so wọn ò tiẹ̀ empty barrel son. ni wọn ó ah. ga ó <laughs> wọn kan tá a máa ṣe ń sìn ó dàbí pé ibi táwọn ọkùnrin ń ba lọ́nsìn á máa lọ máa search wọn ká tó máa dá wọn lóhùn because obìnrin náà máa sọ pé obìnrin lo fake life ẹni kìíní kìíní àwọn ọkùnrin gan sìn yìí ah, kò sówó lọ́wọ́ owó kan lo kìíní ah, ó ga o. <laughs> mo rántí nǹkan kan ṣé o lè bílíìfù pé tí mo ní máa jẹ owó ó hàn tí lọ́wọ́ báyìí tó bá owó tó jẹ kò ń ṣe owó kékeré o àti náwó lọ́wọ́ báyìí ọ̀nà ọmọ tó ń sọ. ṣé wàá fọyín tiẹ̀. kò fẹ́ mi ní nǹkan kan mi ò tẹ̀ gbó náà. ó máa ń dọ̀ ẹ́ ó máa ń rí bẹ́ẹ̀ náà dọ̀. ẹ kí ló wá dé kí ló bá mú ìdọ̀jẹ́ báyìí sí kí ló dé. báwo mú ìdùnnú mi ṣe ní change ó ní woman kan báyìí tí mo fẹ́ fún ní five hundred thousand láti bí last week òǹgọ ló mẹ́sẹ̀gì mi sísìn tí ó bá mẹ́sẹ̀gì mi nìyẹn. lady b ṣé torí kò mo sọ fẹ́ ń sìn pé tí mo ní jẹ́wọ́ ló ṣe wá cook story nsìn sìn sìn sìn fún mi. no no no no no. ìwọ kò rí bẹ́ẹ̀ ó láwọn gold mi kan tó bá mi kó wá ń gbà yẹn so owó yẹn kò mo kàn ní kí woman yẹn kó sílẹ̀ pé máa get back sí mi mi tẹ̀ ń bọ̀ ọ̀rẹ́ mi mo rò Mm. irú tí mo nìyẹn mi ì mọ̀ bóyá olùbá mi bá sọ yóò tẹ̀lé yá mi lówó yìí. Bóbi ṣe fẹ́ gbọ́ kò lè yá ẹ̀ kò lè yá èmi kò gbowó lọ́wọ́ ẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀. inú ìwọ kọ́ òun gangan ọmọ tó bá bá mi bá a sọ́ṣọ́ mi bó láìkí mi wọ́n bọ́ sí mi kò yá mi. wo bí kò lè yá ẹ tó bá tẹ̀lé pé mi ń sin tiẹ̀ náwó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ sí mi màá ní kẹ́mi yá ẹ. anyway ṣá kò sẹ́sẹ̀ nu kéèyàn try lọ́ọ̀kì ó mọ̀ kọ́ta máa ṣe jẹ́ kí n pè é sìn. so bóyá tó bá wà around mo lè dọ́gbọ́n fi brain gbé wá sí ibà so a máa tẹ́ bẹ́ẹ̀ mọ̀kó tó bá ti lè dé pé ó ti dé bí báyìí kò ní lè yé from there transfer ló máa ṣe gbé ọ̀pẹ. a ò ṣe ara mi ò kàn mọ́ barman ẹ jẹ́ fún mi bottle water. hello guy wàá wá fà ṣọ́wà kí ló ṣẹlẹ̀ náà kí ló wá fún mi wíwẹ̀ dìde change mo wà lọ́dọ̀ lè di bí náà kò flex ní compound ilé nàbí. ọmọ kan yóò ṣẹlẹ̀ ó ní ọ̀kan tá a fún ó ní àwọn very very important ṣọlẹ̀ ṣọlẹ̀ wá. ọ̀dọ́ ẹ̀ láwa ṣó mọ bí bí kò tẹ ẹ̀ kan báyìí tó wà ní inú estate ilé ẹ̀yẹn níbi ẹ̀yìn ilé ẹ̀yẹn ẹ̀ẹ́dẹ̀ láwa tàtí kò máa wá oṣù ọ̀ oṣù àgbáyé oṣù gan ṣó máa wá nísinsìnyí ẹ̀ẹ́. Eh, okay, okay, okay. I'm expected. Wala. Ọ̀rọ̀ àwọn ṣe I'm expected. Àgbà yìí ṣe é ṣe. Ah! Ibi ti jẹ́. O máa wá bẹ́ẹ̀ ṣe wá tó bá fi lè pa. Àwọn ọmọ kò fún mi o. Àbí kí n bèrè wọ́n mi lò. Ṣé o máa dé pẹ̀lú sí ẹ̀? Ó five million naira. Ah, ah! Kí ló máa ṣe ẹ̀ O sọ̀rọ̀ five hundred thousand àti ìjẹ̀kẹ̀lẹ̀ tó ń tọ̀rọ̀ one million. and she's not looking bad mm-hmm. ẹwà òtọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun Moise kì í yáyàn lówó kó má sanwó mi. ah no ah and the thing is within a week ọlọ́run gbọ́ máa san mi kì í ṣe aya máa sàn o. ṣòtìrì ọ̀rẹ́ mi kì í ṣe aya máa sàn ṣètì ah, àwọn náà ṣáà mọ̀ náà ah, ah. lè di bí o mọ̀ ọmọ bó ṣe ń lọ ṣé wọ́n ní stand bọ̀ mo promise ṣé mi ò mọ̀ kó mi lè mi ò lè parọ́ fún ẹ̀ náà. sí nítorí ariwo wọn gbọpẹ́ wọn gbọpẹ́ ló ń sọ̀rọ̀ mm-hmm. àwọn tó kíyàn tó gbọpẹ́ ojú wí náà o. everybody náà ló mọ̀ yẹn wípé ẹnu kìnìún gbàkọ́ gan ní owó wà lẹ́nu kìnìún nísìn inú kìnìún gangan lówó wà ẹni bá máa mówó gan sí láti pa odidi kìnìún kó tó mówó jáde everybody ló mọ̀ yẹn nàbí ọ̀rẹ́ mi so báwo rí kò lè fọ́kọ̀. tí wọ́n ní ìṣẹ́gun. lórí báyìí. ó tún wá request fún mi fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà mọ́ kọ́ pé bí òun àti ṣàkẹ́rà lọ́jọ́ plan ẹ̀ pé kí what did they take me for àbí irú kí lélẹ̀. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni mo àṣọ ẹ̀ pé a máa gba owó yẹn ó máa sún àti máa fomi sàn lọ́wọ́ nù wọ́n bí ìyá ẹ̀. Hmm, màmá ẹ má yẹ ká dán o ẹ má yẹ ká dán o lady yẹn alágbára ló ń bẹ lẹ́yìn ẹ o. stop ẹ. Eh ọlọ́run nìkan lálágbára òun àbáláàrú ẹ̀. mama má yẹ kí n parọ́ fún ẹ àwa náà lágbára o ṣùgbọ́n àwọn tó ń bẹ lẹ́yìn lédi yẹn alágbára ni wọ́n àwọn tó tó fẹ̀yìntì onílédi yẹn gbọ́kànlé o ẹ má yẹ ká try nonsense o. Hmm. ẹ wo bí èmi fẹ́ mú suggestion kan wá. suggestion wo ni. bàdẹ lè gbà ó máa wà ókè gan fún wa mo ká lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ta ni èmi tí mo nì máa bẹ anybody ó jẹ mí lówó ó sanwó mi ṣé dóná ṣe tó kójú ọ̀rẹ́ ẹ ó jẹ mí lówó kò sanwó mi ó tún wá express pé kí wọ́n lọ bẹ́ẹ̀ don't say that again. ti mọ̀ ni hmm. ọ̀rọ̀ èmi náà máa ń san pa ìkẹ́. Hmm. ọmọ fìyẹn lẹ̀ tó bá jẹ́ pọ̀ rẹ̀ ni àwọn ò a kò jẹ. bọ́ọ̀rẹ̀ tiẹ̀ ló lè lọ gbọ́. orí ò ní padà sí. area kan ni mà. Ah, ah, ah. ó yá máa bọ̀ ń sìn sìn sìn máa bọ̀ ọ̀dọ̀ mi báyìí báyìí báyìí báyìí. àǹtí mi ṣí kò sí. ṣáà máa bọ̀ báyìí báyìí báyìí báyìí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yín. mi ì lè wá sọ́dọ̀ yín kò sí kankan náà ó yẹ kẹ́ mọ̀ náà ṣe trust àbúrò tẹ́ni ni kò sí wàhálà máa kó mi báyìí mà ọ̀rẹ́. àǹtí kọ́ nìyẹn ni. àwọn ni o. kí ló ṣẹlẹ̀ gan-an ló ṣẹlẹ̀. kò sí owó ní ká kúrò bíbá náà. kúrò bíi ti bá ọ. <laughs> Okay, safety. First. Safety. First. Safety for safety always. Only the living can celebrate. Nigga, so toro fẹ́ receive call o ṣe kọ́kọ́ park. Ẹ wo ẹyin lẹ́mọ jàre. First time tó ma impress mi, hmm. o oh, lovely. Ẹ dá lọ jàre. <laughs> mi ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ jọ̀ọ́. Hmm. eré tí ajé ẹ bá fi ogún ọdún sá irin fàájì ó ní fún ẹṣin tèmi mi ní tí màá fi kú ẹṣin àwọn tó jẹ̀bi ikú ti kú sórí ìbọn lọ́wọ́ mi ni eh. tí n bá fẹ́ pa ẹ́ máa pa ẹ́ tí ó sì kò tó máa ṣe sí i tẹ́lẹ̀ mi ká lọ. dídé àbíkú tó fẹ́ kú yẹn ṣó fẹ́ kú ń sì sí bàbá yìí. gbọ́ yín ẹ wo yín ń ṣe problem mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ mi méjì máa wá ẹ máa ní láti ra ticket fún mi kẹ̀dẹ̀ bí mi fi gold ránṣẹ́ ṣá ah, ẹ̀yin rẹ̀ mọ̀ mo ti gbọ́ àsọ̀rọ̀ létà Eniola báwo ṣe ti get eh, apartment ti tẹ̀ ní room tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣẹwà ń bẹ̀yẹn òun ni mo ní kó wà. wọ́n sì lè máa fún wa ní orientation and you ṣẹwà tó bá ti bí ẹ dáa ṣó mọ́ pájọ mọ́ra wa ni gbogbo nǹkan tí mi ò rún ẹ àti tí mo rún ẹ ni kò tó fún ní tí mo máa ń ṣe àti tí mi kì í ṣe ìwọ kan dáńlóòdù ẹ fún tó bá dẹ̀ ti tó wọ náà sórí gbogbo nǹkan tó sọ yẹn hmm, máa fọ́ọ̀lù ẹ̀ máa tẹ̀lé ọ̀dà ìtòrò òun lọ̀gá ẹ̀ ṣòtúgbọ́ meanwhile ṣé wọ́n ló fún láṣẹ tó wọ̀. tó bá ti di ìrọ̀lẹ́ ẹ pé uche wá wá gé ìbáṣọ fún un. báyọ̀ ti di bóyá bọ̀ láṣà ẹ mú sọ́dọ̀ màmá bíi kó tún àwọn ohun orí ẹ̀ kó ṣe kó ṣe èmi tí aṣántì bá ti dé ẹ wá rí mi ẹ̀ ń travel ṣáà wà mẹ́gbà tí mo save call ọ̀la jíǹsì ẹ̀ ń travel tó bá dẹ̀ ti bí yín dáa gbogbo nǹkan tó bá ti fún mi ẹ dá sí méjì kẹ́ ẹ yọ sílẹ̀ ẹ mọ̀ mi àjọmọ́ra wa ni mo tó gbó sanwó tí ó bá ti ń di láàárọ̀ láàárọ̀ bí gbogbo compound yìí ṣe tó ìwọ ló mọ máa gba ilẹ̀ ibẹ̀ mi ì dẹ̀ fẹ́ rí bóyá ìdẹ̀tí àbí nylon or yèrùpẹ̀ kankan tí bá máa fi gbé ẹsẹ̀ lélẹ̀ o mo rò bó o gbọ́ and ẹ put ẹ tú fáwọn kankan kan tí o bá wọn understand. eléyìí nígbà ní kó tẹ̀lé ìlọ́bọ̀ wéèwéèrè ẹ̀ pọ̀. màmá ó pọ̀. sórí ìwọ́n tẹ̀ orí tó bá máa jẹ kó ni tó bá wé láwà nítorí báyìí ó máa tù hmm. gbogbo nǹkan tán ni kò ṣe nulẹ̀ ìwọ má ṣe ṣé rọ́wọ́ mi kì í bàtì bá fún ẹlẹ́yọ̀ kan ó ní dúró wò tán. thank you Thank you. tí o bá ń ṣe wò this house will have been hell for me ṣé oúnjẹ kan lójúmọ́ yẹn ni mo fẹ́ fi sustain pẹ̀lú gbogbo wàhálà tí mò ń ṣe ní ilé yìí. ọ̀jọ̀gbọ́n a kì í dúpẹ́ lọ́wọ́ ara ẹni ọlọ́run ní kẹjẹ́ káàkì. ó dáhùn ọlọ́run àbá mi dúpẹ́ fún ẹ̀dá ẹ̀ ó tún wá kun mo nǹkan ọ̀kan tí mo fẹ́ kó ṣe fún mi ṣùgbọ́n látọjọ́ ẹ̀ tí mo ti wà ń bíbà àwọn fámìlì mi á ti wà worried So I would like you to go to them and inform them, please. Hmm. Ọ̀jọ̀gbọ́n, mi ò tó bẹ́ẹ̀. Hmm, bá káàbọ̀ ńkọ́ Ẹniọlá sọkọ tó gbọ́ látọ̀dọ̀ Shakira. Shakira ni gbogbo nǹkan tá a bá ti ṣe é nulẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló máa download fóun ṣé rà ni. mi ò sọ̀rọ̀ kan fẹ́ nìkankan o. èmi mọ̀ pé máa parọ́. kò parọ́ ṣé wà ṣé wà. torí mi ò tí ì gbàgbọ́ pé òun rojọ́ mi fún yàn olùgbọ́n mi tẹ́lẹ̀ gbàgbọ́ mi ò tí ì gbàgbọ́ pé òun sọ̀rọ̀ mi fún yàn ṣó o tí mo bá gbọ́ ọjọ́ tí mo bá mọ̀ pé òun sọ ọ̀rọ̀ mi fún yàn ṣé o pé mi ò mọ̀ ẹ́ rí òun ṣe nàìjíríà kí n tó adopt. àdùkẹ́ wàá rí i pé gbogbo orúkọ tí wọ́n ń pè é wàá rí i pé mi bá wọn pè é. bẹ́ẹ̀ni. ṣé ọ̀pẹ́ ní ìtàn ni máa ń pè ọ́ omi di ẹnì tán èmi kọ́ ni mo bí ọ. ẹ̀yin kọ́ bí mi. bẹ́ẹ̀ ta ló wá bí mi a lè pé yóò yá kó pẹ́ a sì lè pé yóò pẹ́ kó yá òun ló jẹ́ kí n fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sórí ìyá àti bàbá rẹ̀ wọ́n wá ṣe àgbàro lọ́dọ̀ mi ni ìgbà wọn sì bí o tó pẹ́ díẹ̀ hmm, kábíyèsí ọlọ́run àwọn méjèèjì sì jọ lọ́hùn pé hmm, níta mo wá fẹ́ yọ̀ǹda rẹ̀ fún un torí èmi náà mọ tó lè dà lọ́la òun ló jẹ́ kí n tọ́ ọmọ mọ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọ̀ṣẹ́ kú mọ́ lọ́wọ́ ọlọ́run bá mi wò ó wá wò ó èkó là ń lọ yìí o kò ṣọ́ra rẹ dáadáa rántí ibo ti fi lé sí wá rántí ọ̀rọ̀ tí mò ń sọ lásìkò yìí kò wá rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o. mo ti gbọ́ mọ́ ẹni kí rántí ọmọ ẹni tí mò ń ṣe ó wà sóríire àtẹ̀mí àti wà á ní kábàámọ̀ àtẹ̀ntì tí ń mú ọ lọ́nà kò ní kábàámọ̀ tí wọ́n pẹ́ bí kò sóríire òun ni ó fi ṣèwọ náà láǹfààní tí ó ṣèmi náà láǹfààní tí n ó lè yangàn lórí rẹ ọlọ́run sì jẹ́ yangàn lórí rẹ òun sì dáadáa bó ti ń lọ ọ lọ láyọ̀ ọ bọ̀ láyọ̀ àṣàbí n ò ní kẹrin irú ń ta o n ò rán yín pé kẹrì mọ́ ọ ṣe àlàyé bó ṣe jẹ́ o ọ̀la àti rẹ̀ méjèèjì báyọ̀ ọ̀ gbọ́ torí gbàánú lóde tà tó ní ẹni ìtàn ìyá mi kọ́ ló bí n ò ránṣẹ́ o pé n bá sì gbọ́ gbọ́ náà kúkú mọ̀ ọmọ tí wọ́n ṣe fún ọ n tí mò ń sọ ni mò sọ kẹ́yìn méjèèjì kẹ́ lè mọ̀. torí ó dè ní ọjọ́ èdè kan torí ọ̀la ni mo ṣe sọ ọ́ yóò dàgbé yìí ó ṣe mo dúpẹ́ kẹsàn-án. ah inú mi sì dùn ó wà torí ọlọ́run bá a mójútó dáadáa ẹ ẹ ó ti yí ọ o bá a mójútó dáadáa. <laughs> ẹ má ṣe yọnu mọ́ mi ṣe rí èmi náà mọ̀ pé a fún un tọ́ ni àmọ́ ẹ wò mo ṣèlérí fún yín ìgbà tó bá máa fi lọ tó bá máa fi padà débi ẹ ní sóhun dẹ ní ṣá mm-hmm. ẹ má wọ mí ní disappoint yẹn ṣé bó ni o ti kúrò lọ́dọ̀ yín ló géètì bẹ̀rẹ̀ tó ti change. Ah, èmi náà ti rí mo ti rí bó ṣe rí mo ti wò sàrọra o sọ gbọ́ rọra lọ́hùn wá wá máa rọra ẹ mọ́ sáré o ẹ mọ́ sáré o àpọ̀fọlọ́hún sọ ni ẹ̀ẹ́gúnlẹ̀ láyọ̀ o ò ní pàdé alákòóbá alákòóbá náà sì ni kó bá wọ̀ náà ó dáa ẹ ṣeun o. ikú ni ah, kò ń ṣàrùn máa pa ẹ́ lọ́jọ́ yẹn báwo bí nínú ìṣètò gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ màá ní kàn kó irú ẹ̀ kàn kú lé ẹ lórí ah. wọ́n mọ̀ ṣe máa rojọ́ mi ò ṣòro bẹ́ẹ̀ mo mọ̀ owó sọ pé irọ́ ni lóòótọ́ mo bẹ gbà pé irọ́ ni mi ì tí ì take serious ìwọ kàn jẹ́ kó serious lóòótọ́ kí n mọ̀ pé òótọ́ ni ah ó kú lọ́jọ́ yẹn. èmi ò gbọ́dọ̀ kú ni kò ṣáà. so omi pé màmá bẹ̀rù ń ṣe àǹtí à family rárá rárá ṣe wá rí i pé mo gbọ́dọ̀ mọ ara mi nínú you are very correct. Ah, àwọn táwọn àǹtí ẹ̀dẹ̀ ń date alágbára ni wọ́n o that's why they go score free with whatever they do. àǹtí ṣé tí èèyàn bá ní alágbára lólùfẹ̀yìntì tàbí ní ọkọ ṣé èèyàn lè ṣàṣegbé kọ̀ọ̀kan lé ayé ni. the person can try it but ẹnìyẹn ò ní lọ score free. Mm-hmm. bí àwọn owó alágbára tẹ wá ń sọ gangan èèyàn tó lówó lọ́wọ́ tàbí tí ó gbajúmọ̀ kọ́ la lè pè lágbára o àwọn tá a lè pè lálágbára làwọn olóṣèlú àti àwọn lọ́balọ́ba ṣó dẹ̀ tún wá rí i àwọn olóṣèlú yẹn tẹ̀ náà nà máa ń lò so tán bá ti lò tán agbára wọn ti lọ nìyẹn ṣùgbọ́n àwọn lọ́balọ́ba títí láì lágbára wọn. Hmm.

bó ṣe máa ń ṣe yìí náà ni ẹ wá mọ kankan tí mo rò hmm. bóyá kẹ́yìn fúnra yín kẹ́ lọ bá sọ. kí n kí n lọ dẹnu kọ fúnra mi. ṣé kí n lọ dẹnu kọ ẹ kò sí ẹyìn bí èèyàn bá lọ kéde àìsí wíwẹ̀ ká kú bẹ́ẹ̀ ah, ah. ajé ni kò gbà àmọ́ yóò dà kò gbà. Thank you mi ò ṣe mọ́ mo ní mi ò ṣe mọ́ kí ló dé ṣọ́ mi ṣóyún mẹ́ta ni mi ò ṣe mọ́. ṣé wà omi nǹkan tó ń sọ yìí jọ jẹ́ kí n bí ẹ látọ̀dún tá a ti ń bá eré ìfẹ́ wa bọ̀ kí ló wá dé tó jẹ́ pé ìsìn ló ló ṣe mọ́ ta ló fẹ́ kí n lọ fẹ́ torí mi mọ̀ pé wọ́n ti lẹ́ni tó fẹ́ lọ fẹ́ ló ṣe ló ṣe mọ́ by this time. táwọn sọ wọn kó mo rẹ́ni tí mo fẹ́ fẹ́ mi ò lẹ́ni tí mo fẹ́ fẹ́ o ẹni tó bá wọ̀ ni kò lọ fẹ́. ṣé wà sọ fún mi pé omi gbogbo nǹkan tó ń sọ yìí. mo mí nǹkan tí mò ń sọ mi ò ṣe mọ́ ni mo sọ fún ẹ yẹn jọ ṣé wọn nípò kankan láàrin ìlú ni àbọ̀ olókìkí tó fún máa sọ fún mi pé gbajúmọ̀ ni ẹ mi ò ṣe mọ́. Hmm. now i get it nǹkan tó ń sọ fún mi ni pé olókìkí ló fẹ́ you wish to marry a famous person isn't it. kì í ṣe olóṣèlú nìkan kì í ṣe olókìkí tàbí ẹni tó nípò ni mo fẹ́ tó rọrùn yẹn máa lásìkò tiwọn mi ò ṣe mọ́ ọba ni mo fẹ́ Mm -hmm. ọlọ́ba lòun fẹ́ fẹ́. títí wàá yà mí lẹ́nu bẹ̀ ni pé kò tí ń láti sọ rárá ó kàn là á mọ́lẹ̀ fún mi ní gbà. kò tinú láti sọ. àtọ. àbí ṣẹwà kọ́ ni. mo náà ni ó fi ń yé mi pé tinú ẹ̀ tó fẹ́ ṣe ló sọ yẹn. akin ọmọ tá a máa ṣe yé kémi pè òní náà ni màá pè o tí mo bá pè ní tó bá wí ni yóò já mọ̀ bóyá lóòótọ́ ni tàbí irọ́ ni ó lè má fi bọ́ ṣàwàdà wá gbọ́ ọ mùwá náà má torí ní tọ́sọ kọ́ ọmọ lọ wẹ́ lómi o ní bọ́ ah, ni o. kò wàhálà ẹ ṣe gan bó bá ṣe bá ṣe. wàá rí àwọn tí máa fẹ́ ń sìn ẹ̀rù abẹ́ wàá mọ̀ pé jùlọ àwọn lọ mi ò lè fẹ́ owó rẹ̀ sí mi ni wọ́n ní pé kíníkọ̀ kíníkọ̀ báwo mo ṣe fẹ́ fẹ́ mi ò lè fẹ́ ọ sóòkó owó ẹni tiẹ̀ síwájú mi ò tiẹ̀ lè fẹ́ rárá owó rẹ̀ sí mi ni no àwọn tó bá rí tí máa fẹ́ ń sìn àwọn tẹ́kọ̀ tó bá rí wọn ẹ̀rù abẹ́ ẹ̀ ni. ẹyin sọlá sọlá ọ̀dà abẹ́ ọ̀dà kéèyàn mọ ìyá rẹ̀ èèyàn ìgbéraga nìkan lọ́lọ́run ò fẹ́ tá a bá ní ká sọ pé èèyàn rẹwà ọ̀dà lọ́mọbìnrin dáadáa lọmọbìnrin ẹni tí ọba sì kọnu síru yín òun náà gbọ́dọ̀ wà kó rẹ̀ wò bígbà tí èèyàn fẹ́ rà kà ni kó tó pọmọ alákàrà ọ gbà kó rẹ̀ wò pé ṣé owó ìsìn bẹ́ẹ̀ ń bí àbí òsìn bí kébì náà tó dẹnu kọ́ pé wọ́n fi ọ wọ́n fi ọ sí àyà mo ti mọ etí ń bẹ lọ́ọ̀ mi kí n tó sọ mo ló lọ́ọ́ fa hmm? mo ló lọ. ìwọ lówó lọ́wọ́ owó kí ló dí lọ́wọ́ ó lọ àwọn ẹgbẹ́ ń ta kókó tó ń ṣe fóbìnrin mi mo ní mi ò lè fẹ́ ọkọ̀ ń dá mi láàmú káàkiri mi lè fẹ́ àwọn tí mo máa fẹ́ tó bá rí wọn sí ẹ̀rọ abẹ́ mi ò lè fẹ́ ohun ṣe lẹ́fún mi. ọ̀dà nígbà míì wà téèyàn ó téèyàn farapamọ́ ká tiẹ̀ wá lójú àwọn aráàlú ò tó owó tí ń bẹ lápò mi tójú tiẹ̀ náà ò tún tó owó tí ń bẹ lára mi àtẹlé ìtọ́ wa ń pamọ́ tí máa wá kó gbogbo àwọn èèyàn tí mo mọ̀ tí mo bá ní mo fẹ́ fi hàn sọ̀rọ̀ mo tó kó wọn fún ọ ńkọ́. kò ká. kò tó ká. kò ká. a sọlá hmm? ìwọ ló ní ara rẹ ìwọ náà sì ló lè bọ́kàn rẹ sọ̀rọ̀ pé a ṣe tẹ́ni yìí o ìwọ náà ló tún lè bọ́kàn rẹ sọ̀rọ̀ pé mọ̀ ṣe tẹ́ni yìí àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ kọ ọba mi kan lọ́la. kí wàá wẹ̀ ń kù irú tí ẹ̀bẹ̀ kò sọ̀rọ̀ bẹ́yìn mi ò lè wàá wẹ̀ ń kankan o ò gbọ́dọ̀ má rèmi àti ẹ̀pọ̀ náà ẹ má rò bó mo ṣe rò mo ṣe rò nǹkan sórí ibi tí mo ti ní ọwọ́ bá mi kì í ṣe pé mo ní kó wá bá mi lè tura àbí kó wá bá mi ní yàrá nìkan. Ah. mi ò lè wá wẹ̀ bí kò kàn ó ah, gbọ́dọ̀ má rí mi àti ọ̀pọ̀ mi. àtàrí ló sì mọ bùgbé orí lọmọ bíi tẹ́ẹ̀dá ògbè tí ọlọ́ọ̀tún bẹ̀ sí o ò gbọ́ tí a máa ní ohun gbogbo lọ́wọ́ orí rẹ̀kúrẹ̀kú tí ń sáré tí ọ̀kọ́ jẹ́ ẹ̀bá ọ̀nà lọ́wọ́ orí ẹ̀ ni tó bá ń gbọ́ ẹ wá biire ẹ fàmù sí àmọ̀ lápá àmọ̀ lẹ́sẹ̀ orí àmù lọ́ba wà ẹja tóun náà sì ń forí danú búrú sọ ọgbọ́n tí wọn lórí ni eku tí ó kọ̀ tí ò ní sinmi nínú pápá orí ẹ̀ náà ni kí ló dé tó béèrè tó bá fẹ́ lọ́wọ́ orí ẹ̀ ẹ̀dá kan ò lè dá nǹkan kan sí tó sẹ́yìn orí orí ẹni ní bá ní í sí ọwá ló fákin mọ́ ọba ló fẹ́ fẹ́ ọ̀dà jẹ́ kí n sọ̀tàn kan fún ọ àwọn bàbá tiwa ní sọ fún wa ó sì ti dàrọ́bá fún wọ báyìí tó rárọ̀bá ní bàbá àtàn. bó ṣe jẹ́ nù ṣé orí mi èmi ò fẹ́ kábíyèsí ń kábíyèsí ìjọba o àwa ti ń bára wa bọ̀ bí ò ṣe pé kábíyèsí ń pinnu báyìí ló sì dá báyìí ló sì dá ájọ ilé ọrọ̀ ní ilé yìí ni ilé ọlábíàṣẹ dọba yìí gan àjọpìlẹ̀ rẹ̀ ni àwọn òkú mọ̀ pé ó lè rí báyìí hmm. arúgbìntì ni ọ́ èmi gan ò mọ̀ pọ́ mọ́ láń kábíyèsí ní hmm. orí adé ni hmm. èmi fìfẹ́ báwọn lò ní àṣẹ ní ńlá ni wọ́n láṣẹ ṣàforí títà forí tì náà wọn bọ́lọ̀ ṣe ṣe aago ni àṣé lóòótọ́ ni wípé orí tí ọba dádé nínú agogo ọdẹ ló ti ń wá hmm. ọrùn tí ó lè jìgbára àlẹ̀kẹ̀ nínú agogo ọdẹ náà ni ó ti wá ìbáàdì hmm. tí ó lo másàájì aṣọ ọba ti ń tanná yanran yanran yanran nínú hmm, agogo ọdẹ náà ni ti wá ìtumọ̀ rẹ̀ ni wípé èmi àti kábíyèsí nínú agogo ọdẹ òun lọ̀rọ̀ wa ti wá tó fi dáa tó dùn mọ̀ràn yín mọ̀ràn yín báyìí. ìyá ah, àwọn amọ̀mọ̀ba yín yọ̀ ah, ọ́. orí yín ẹyin orí ọlá ẹyin orí ọlà ọlọ́run sì dúró òun náà bá yín kalẹ̀ mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé náà tẹ̀ ń wò yìí ọmọ ọlá ni mí ah, èmi èkán gbéraga ni. <laughs> òun ló ṣe jẹ́ pé àtẹ̀yìn o àti kábíyèsí o àtẹ̀mí o inú agogo dẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta wá. kábíyèsí ọ̀rọ̀ kan ló mọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ìyá àtìyá mi. bẹ́ẹ̀ ni wọ́n ní ìgbà táwọn ò fẹ́ yín o ẹ̀yin ò tí ì dọba ọ̀rọ̀ wọn ò wá yé mi. ǹgbọ́. kábíyèsí bẹ́ẹ̀ mo sọ fún un sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ah! a sọ̀rọ̀ di bẹ́ẹ̀ni. ọ̀dà ọ̀dà ṣe rí tí máa dùn máa mi jù ò ní pé téèyàn bá láyà méjì ni kí wọ́n gbọ́ àwọn ara wọn kí rẹ̀pọ̀ wà láàrin ara wọn. bí ti bàbá rẹ. <laughs> ìrẹ́pọ̀ tó wà láàrin yín ilẹ̀ ìsọ̀rọ̀ dé kankan ló fi débi tó dé ń wo bí ọba sì fẹ́ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ débẹ̀ hmm, ọ̀dà ọ̀dà hmm, ẹ ṣeun ṣé wàá rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ lónìí. Ifá ló ní kí n pè fún ra hmm. ó ní kí n sọ́ra mi nù kí n ṣe bí ẹni tí ò lára hmm. kí n sọ́ra mi nù kí n ṣe bí ẹni tí ò léèyàn hmm. kí n ṣe bí ẹni tí ò lẹ́nìkan kí wàá máa wọlé tí ó tẹ̀yìn ẹ̀ lọ òun ló jẹ́mi náà sọ́ra mi nù. àmọ́ nígbà tó jẹ́ pé adánitán ti dánitán orí adé rèé àwọn ayé ti rí orí adé àwọn èèyàn sì ti mọ̀ pé ọba lélẹ́yìí nítorí pé bí ọmọ ọba bá ń lọ tàbí ẹni tí ó dépò ńlá àwọn òǹwòye àwọn olójú mẹ́rin yàtọ̀ sí olójú méjì torí ẹ̀rù ọ̀bọ olójú méjì olójú mẹ́rin lẹ̀rù ń bà àwọn olójú mẹ́rin ó ti rí i wọ́n wàá máa rí orí rẹ̀ báyìí wọ́n rí i pé kinní kan máa ru yọ́ máa ru lórí rẹ̀ báyìí yọ́ máa ru wọ́n máa pé òfùlẹ̀fùlẹ̀ ẹ wá wo orí olóye bó ṣe ń ru òfùlẹ̀fùlẹ̀ ẹ wá wo orí olóye bó ṣe ń ru ẹ̀ka rẹ̀ mo wá sọra mi nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣe mọ̀ pé orí adé kan ìsùn ta èyí tí ó lu èjìgbà lẹ̀kẹ̀ òní sùn sí bèbí ọ̀nà orí tí ọba gun orí àpèrè bàbá ńlá bàbá rẹ̀ kò ní rájò alẹ́ òde mm. òun ló jẹ́ ká tún ṣẹ́rí wálé nígbà tá a ṣẹ́rí wálé elédùwà kádàrá ṣùgbọ́n ká tó wá gorí oyè àti tẹ́ni obìnrin mm. àwa ń kọnu sóbìnrin lọ́tún à ń kọnu sóbìnrin lọ́sì pé wọ́n wá ṣàyà wa ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ́dùwà ti dálé ayé ló ti dá kádàrá mọ́ oníkálukú bá a ṣe ń pe ọ̀tún tá à ń pe òsì gbogbo wọn ń bọ́rí bọ́rọ́ wọn ń bọ́rí bọ́rọ́ nígbà tá a kọ orí wọn pé ilé ọlá ni wọn ò gbé ṣùgbọ́n olórí àgbà yìí onìkan ló gbórí dúró ó gbórí dúró bí mo ṣe ń pè é n ò kúkú ní nǹkan kan ò ní gà ní gòńgbà náà ó sì dúró tì mí ó lóun ọ̀fẹ́ mi nígbà tá a ti kọ orí rẹ̀ pé orí ọlá ni ilé ọlá lórí rẹ̀ ó gbé lóòótọ́ ilé ọlá níyọnu hmm. ìjàgbá pọ̀ mbẹ́ ṣùgbọ́n ẹni tá a bá kọ orí rẹ̀ mọ́ bí ò lè gbé bẹ́ẹ̀ hmm. orí adé lórí rẹ̀ orí ọlá ni torí ẹ̀ lè gbà sí mi lẹ́nu ó ti ẹ̀ gbìyànjú ó dúró tì mí ọ̀kàrè ọ̀kàrè bó ṣe jẹ́ náà ẹjẹ́ adá dúró bá ń lónìí tó bá dijọ́ mi ń tún sọ fún yín jù bẹ́ẹ̀ lọ elédùwà lọ sọ pé orí ọlá lórí rẹ̀. Mm. Ah, kábíyèsí mm. Mm. ẹ mọ̀ sàpọ́nlé mi pọ̀ o ẹ ṣeun ìwọ náà dúró tì mí elédùn ọ̀pọ̀ yín ni aṣọ yín yóò sì ní fàyà olórí sọ wa ti gbọ́ báyìí sọ ti wá yí ọ sí báyìí pé àwa tí ò wò yìí o àwa yìí ṣe ó dùn àdé o a mọ̀ pé ilé bí gbogbo rẹ̀ ṣe lọ kábíyèsí ti ti kín lẹ́yìn òótọ́ lọ sọ. bẹ́ẹ̀ni kọ̀kọ́rọ́. èmi náà ní kó òótọ́ lọ sọ. kọ̀kọ́rọ́ ẹ àwọn èsì odò àdé ṣùgbọ́n odò àjọ jẹ́ làwọn. ọmọ náà tó ń sọ. bẹ́ẹ̀ni kábíyèsí bẹ́ẹ̀ bọ́ọ̀ lájọ wà láàfin àwọn ìyá wa àgbà èmi ìyá wọn kéèké ọlọ́wọ́ sì pẹ́ nìkan lẹ́kún gbogbo wájọ kọ́ wọn lù mọ́ nílé. ìwọ náà tó rí sọ tó rí sọ ẹgbẹ́ ti ṣe ni mo fẹ́ o bí ẹ ti máa ṣe rèé o. ọmọ padà dá ayé ọba háà àṣẹ lóòótọ́ ni orínigbénidélé ọlá um bàbá tí mo lọ bá sì ṣàlàyé fún mi o èmi ni n gbọ́ ifá tí korokoro tí koro mọ ṣùgbẹ́ṣùgbẹ́ tó ṣùgbẹ́ gbogbo jáwé jáwé adébábù bí ojú mi tó àbùfẹ́sẹ̀ mi rè ojú yìí kàtà ìṣẹ́jú òkèrè. ilé yìí ò ní lè yọ lára. kárí yóò dà sí i. Ah. ìwọ mọ̀ mí dáadáa n tí n bá tẹ̀ ní àyín tí ọba rìn kò sí babaláwo tó lè tẹ́rin lókè torí n ò ní fẹ́ kọ́ tán náà fún yàn bọ́rọ̀ bá ṣe rí ni òun sì sọ mo sì ṣàyẹ̀wò lórí ìfẹ́ sọ àmọ́ mo kọ́kọ́ fẹ́ kẹ́ ní kinní kan lọ́wọ́ òsì báyìí ẹ fi ọwọ́ ẹ má fi jẹun ẹ má fi bá àrọ́mọdọ́mọ yín sọ̀rọ̀ wọ́n ní ọṣẹ pẹ́ nǹkan ọ̀wẹ̀ṣẹ́ ajé ní wẹrí ẹni mọ́ lè ṣẹbọ lè ṣoògùn bá a ṣe wáyé páàrí láàrin béèyàn bá wá kánjú mú kọ́kọ́rọ́ ọ̀la ilẹ̀kùn ìbànújẹ́ ní ọ̀padà fi síbẹ̀ yìí èyí tó túmọ̀ sí wípé wàdùwàdù ṣe é jádà lẹ́ẹ̀kan ìwọ ni adéṣẹwà oríire ògbélé ọlá ah. bọ́ ọ bá ṣiṣẹ́ tiẹ̀ tọ́wọ́ rẹ bá wúwo ajé ọ̀bọ gbé kó péjú pé ntọ́wọ́ rẹ ò tó ọ̀nà gọ̀gọ̀fà na ntọ́wọ́ fi gọ̀gọ̀fà ntọ́wọ́ rẹ ò tó tí jọ̀gọ̀dì bá jálù ọ lọ́rùn ta ni ọ̀bọ̀ mú kó mbẹ́ wọ́n ní ẹni tere èjì tere o olódùmarè ó o ìwọ bá ọkọ bóni bá ti wulẹ̀ kó kan bí ìbú ọ̀la ó padà dùn kọjá bíi lóró àbọ̀ ọ̀gbọ́ ní tí mo fẹ́ kó ṣe ni olódùmarè sì dáadáa látọdún tí mo ti mọ̀ bó ṣe rí náà rèé ọmọ bí gbìyànjú bá bí òru kọ kékeré báyìí tí òru sí tí ọ̀dàgbà títí kàn sí kẹrẹmọ kẹrẹmọ kẹrẹmọ ẹ àwọn yòókù ẹ ó ti rí ilé ọkọ ṣáájú òògbó bí wọn lù ọ lù ọ lù ọ. ọ wàá bẹ orí rẹ wípé kó gbé ọ dépò ọ̀la orí ẹni ni o ò ní gbẹ̀dà dépò yìí. ń sọ pé ọ̀fẹ́ nìkan kan ọlọ́run ní dákì lásán orí. akin àbọ̀ ọmọ wo nǹkan. láti gbà mo ti pè pé kọ́ wá ní sẹ̀sẹ̀ wá rí mi ni. máa bá tí yẹn wà wọn á yọ fún mi. tí ọ̀ wá sí. ọ̀rọ̀ wa fi kan ọ̀yìn ìdarí ẹ̀ ṣẹ́kù ẹ̀ wọ́n lè yí. ẹ̀yẹ̀ wo ah. Ah, ah. Minister, láti Àbújá tá ń fún minister. bá a ṣe rí nìyẹn olúwa ti ṣọlá o this is the youngest minister standing in front of you.